asàlàyé nípa báwo lèèyàn ṣe ṣe ọmúra nígbà tó ṣe pé eléyìí tí àkọ́kọ́ fún alálàájì èyí tó bá lọ láti nàìjíríà àbí láti àwọn orílẹ̀-èdè míì ní orílẹ̀ ayé ìyẹn pé ìṣe ọmúra ṣe hajj papọ̀ ajẹ́kọ̀ọ́ wáyé pé èèyàn lè dá hajj nìkan ṣe ṣùgbọ́n ìyẹn fún ẹ̀ńtọ́kọ́mà fún lẹ́ńtọ́ wà nínú Saudi ṣùgbọ́n tó bá lọ láti ọ̀nà tọ̀nùtọ̀nù yóò sojú kòkòrò láti lè ṣe umra àti hajj papọ̀ ni a ti sọ yìí pé téèyàn bá ti gérun àbí ọ̀farun lẹ́yìn ìgbà tí ó parí iṣẹ́ umra ó ti láǹfààní kọ́ máa ṣe gbogbo àwọn nǹkan tí ò lè ṣe nígbà tó wà nínú ihram èyí tí Yorùbá máa sọ pé èèyàn gbé húrùmí nípa pé kò lè wọ aṣọ èyí tí ń rán ni yálà ṣáàtì ni àbí agbádá ni àbí kó dé fìlà ni àbí kọ́ wọ bàtà alámọ̀tán ni yàtọ̀ sí slippers kódà ìbáàṣe pé wọ́n fi okùn ran a ti ṣàlàyé eléyìí àbí kó gé irun rẹ̀ àbí kó gé ìkànnà àbí kó lo nǹkan olóòórùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ò lè ṣe nígbà tí wọ́n bá ti sọ pé làbẹ́yìí kan náà ó máa bèrè ọ̀pọ̀ra pé òun bẹ̀rẹ̀ ìfẹ́ òmùra tìmọ́ tí ọba ti ṣe òmù rẹ̀ àbí ọba ó ti ní àǹfààní láti ṣe ìyẹn kan ló yẹ kí pé ẹjọ́ bá ti ra tó wá lọ kó tó di ọjọ́ kẹjọ oṣù ìrìn àfẹ́jẹ́ èyí tí ó súnmọ́ púpọ̀ títí nígbà tí alálẹ́jọ́ bá ti parí òmùra tán ìgbà yẹn wó fi láti ṣèlérí nǹkan tó wù wọ́n wọ́n lọ sókè kí wọ́n lọ sódò kí wọ́n sì gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n nítorí dáṣù òun náà ní kéèyàn má pa ilé ọlọ́ọ̀bá ọ̀sùnmáhánù àtàlẹ́ láyé yẹn ni pé ìtẹ̀yàn máa ń sojú kòkòrò jù onípa máa lọ sí kàbá torí pé ó lè tún láǹfààní láti máa ṣe tọ̀wá àfọwọ́sí lágbára iye tẹ̀yìn bá lágbára nínú tọ̀wá àfọwọ́sí ìyẹn ní pé kọ́ máa rọ kiri ká ilé ọlọ́run ọ̀sùn mahanu wa sara ọwọ́ ẹgbẹ́ kò ní í ṣe safa àti maruwa mani ṣùgbọ́n yóò ṣe tọ́wá méje yóò yá náfìlà tó tọ́ba wò ó tún lè gba hòtẹ́ẹ̀lì ẹ̀ lọ kó tún padà tọ́ba di bí ọwọ́ ọ̀sán kó tún ṣe kó tún padà lọ́wọ́ alẹ́ kó tún ṣe bẹ́ẹ̀ pé tọ́wá kò síbi téèyàn ti lè ṣe lórí ayé ṣùgbọ́n kò síbi téèyàn ti lè kírun lórí ayé ṣùgbọ́n tọ́wá ẹjọ́ bá ṣe bọ̀ tó ń ṣe tọ̀wá fún gẹ́gẹ́ yálà sàárì ni àbí ṣèkán ni àbí òun náà gbé kábà tó ń lẹ̀ kó ti di kẹfìrí nù. so ìṣekúṣe lè ti ṣe òun ibi tẹ́yà ti ń ṣe tọ̀wá ààyè kan náà lè ti ṣe kábà tó ṣe pé ìgbà tẹ́yà níbẹ̀ ètò kéré ni ìyẹ́ kan yá sí pé ó fi dájú fún alálàjì kó ṣe pé tí ó máa ṣe lọ́pọ̀ jù òun náà ní tọ̀wá fún. báyìí ni yóò ṣe máa ṣe títí tí ó fi di ọjọ́ kẹjọ dòlẹ́kẹjà asọ̀kan ilé ni ní àwáyé oṣù tí ó tẹ̀lé oṣù tá àwáyé ní dòlẹ́kẹjà èyí tí iṣẹ́ náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu èyí wá ṣe ọjọ́ àkọ́kọ́ nínú ẹ̀ náà bí kò sí pé ọjọ́ kẹjọ di ọjọ́ kẹjọ gbogbo alálàjì wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ hajj èyí tí wọ́n ṣe tẹ́lẹ̀ yìí sí àdáṣe ni torí pé táyì tó bá lùkọ́ máa dé sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni a rí pé àwọn kan lọ lọ́jọ́ kan nígbà báyà àwọn ní oṣù lọ nígbà báyà àwọn ní oṣù lọ bó kálukú bá ṣe ń dé sàwùdí sí ẹni ó sì máa ṣe òmùra rẹ̀ sí ṣùgbọ́n eléyìí àsìkò torí pé ọjọ́ kẹjọ yẹ ohun gani ṣe hajj ọbẹ̀ rẹ̀ gbogbo ètò ń ṣe síwájú tẹ́lẹ̀ kó tó di ọjọ́ kẹjọ à ń ṣe òmùra à ń ṣe náfìlà àti àwọn nǹkan míì òní tó bá wá di ọjọ́ kẹjọ ètò àgbè ni yẹ tẹ́rù yẹ yàwó mọ̀ tẹ́rù yà kí ẹ fi débẹ̀ ní pé torí wọn ò fi máa kàlẹ̀ lọ sí mìíràn nígbà yẹn sì ní láyà nàbí wa muhammed sọfọlá àlùsánà títí di àsìkò kan kò sí jíjẹ omi níbẹ̀ àwọn èèyàn wà bùkátà sí kí wọ́n máa gbé omi láti mẹ́kà tìkẹ́tìkẹ́ lọ sí mina ṣùgbọ́n alihamudulilá kí ọlọ́run bá kí ọ sọ ìjọba saudi lẹ́sàrí ìfúnga nínú abẹ́ tẹ́ǹtì tẹ́yàn wà tọ́ba fẹ́ mu omi gorodomu kan. yọ láǹfààní ẹ̀ ṣùgbọ́n gbà yẹ kò ràkùnmí tí wọ́n omi tí wọ́n lò nímìnà so wọ́n láti máa pán kí wọ́n máa ṣètò rẹ̀ ìyẹn ní wọ́n fi gbè ní yàwó mọ́ àtẹrúyà yàwó mọ́ àtẹrúyà yìí wá ní táyà fún ràkùnmí tí fún ní omi àbí tí fún lóúnjẹ àbí táwa omi èyí tó ṣe pé a máa lò nímìnà níjọ ìgbà ni hajj. bó ṣe ṣe níbi ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọmọra òun náà ni ó ṣe àwọn gàdá sọ ilé yóò jìnnà sí nígbà tó bá ti bẹ̀rẹ̀ ọmọra òun náà ni ó jìnnà sí bí eléyìí náà ṣùgbọ́n yàtọ̀ bẹ̀ ní pé ẹ̀rí pé níbi ti ọmọra mi kọ́ọ̀tù ló ti gbé ẹ̀kọ́rọ̀ ọmọ ẹ̀ ìyẹn ni pé ààyè téèyàn ò lè rí kọjá tó bá ń lọ sí ọmọra bí hajj àfi kọ́lá níyàn ọmọra bí hajj rẹ̀ níbẹ̀ ó sì ṣe àwọn iṣẹ́ súnà kan níbẹ̀ ṣùgbọ́n nípa ti hajj kò níbi kankan tí ó lọ kódà àwọn míì sọ pé àwọn ń lọ sí kaaba láwọn lọ gbé ìhara eléyìí bíbí àní àdádálẹ̀ ní tó ṣe pé kò rílẹ̀ láti ọ̀dọ̀ anábì wa muhammed sọ́tọ̀ láàrin sílẹ̀ àti àwọn sọ̀hábà ibi tí alálàjì bá wà ní hòtẹ́ẹ̀lì rẹ̀ àbílẹ̀ wà ibẹ̀ náà ni ó ti ṣe làbẹ́gẹ́lá umar hajj ìyẹn ni pé mo ti bẹ̀rẹ̀ láti ṣe iṣẹ́ hajj gbogbo àwọn nǹkan tí a sọ pé yóò jìnà sí nígbà tí ń se umra òun náà ni ó bẹ̀rẹ̀ sí jìnà sí wọn kó wọn láti ibi tí wọn wà tó wọn dojúkọ mìíràn nǹkan tí wí nígbà tí ń lọ sí umra òun náà ni ó máa wí pé làbẹ́yìkàlà ọmọ làbẹ́yìk làbẹ́yìkàlà ṣẹ̀rí kàlàkà làbẹ́yìk ìnà làhàmdà wà nẹ́ẹ̀mẹ́ta làgàwàlmọ́lì láṣẹ̀rí kàlàkì gbọ́dọ̀ yìí ni ó máa wí títí. láti ọjọ́ kẹjọ tó ti bẹ̀rẹ̀ yẹ ìjọ tí ó parí màá padà sọ torí pé ní ọmọ wí throughout títí tó fi lé òkò ní ìjọ ọdún sọ á padà ṣàlàyé rẹ̀ nígbà wo ni ó sọ pé gbóná yìí ni ọmọ wí nígbà tí bá ń lọ sí nígbà tí wọ́n bá dé sunna anabiwa muhammed nínú tí ibn abbas rọ́bì ọlọ́hu àdìgúnmá tí ó sọ tọ́jú kan lára àwọn sọ̀hábà rẹ̀ ní pé anabi sọ́lọ́ àlùsọ́lá ó kírun àyílà níbí náà lọ́jọ́ kẹjọ tá à ń wí yìí ni ó sì kí àlásàrì ó kí magrib ó kí àìsà ó tún kí àsọ̀bá ọjọ́ kejì tí í ṣe ọjọ́ àràfà so sunna anabi wa muhammed sọ́lọ́ àlùsọ́lá mi pé ká kírun àyílà ṣùgbọ́n dípò mẹ́rin tá a máa ń kí méjì láfikín ọ̀wọ́n yìí pé àsìkò táyìlá tó náà láàkè a sì ní kí àlásàrì pẹ̀lú ẹ̀ nígbà tó bá di àkókò àlásàrì náà á kí ní méjì tó bá di àsìkò mọ́gírèbì á kí ní mẹ́ta rẹ̀ torí pé àyè dín ìrọ̀ mọ́gírèbì kù tó bá di àsìkò ìṣáì á kí ní méjì rẹ̀ bákan náà á sì kí àlùfájàre ní ọjọ́ kejì ìyẹn ní ní ọjọ́ kẹjọ oṣù tòlẹ̀híjà oṣù tòlẹ̀híjà irun yìí lábàá kí a sì máa pọ̀ ní àfikà láyé sí pé ìmọ̀ sọ ọ̀rọ̀ ayé àmà ka quran àmà sí àfikà èyí tí ọba máa wà lẹ́nu láyé lábẹ́ lọ́lọ́ọ̀ ni láhùlù wàlá kúwọ́tà ilá ìlà ìní subahana la ṣùgbọ́n èyí tí ó pọ̀ jù ní labbaika la huma labbaik labbaika la sharika laka labbaik inna alhamda wa ni'mata lẹ́gbẹ̀ẹ́ wọlé mọ́lẹ̀ láàṣẹrí kẹlẹ̀ gbọ́dọ̀ yìí á padà sọ ìtumá rẹ̀ nígbà tí ọba padà yá ṣùgbọ́n à ń sọ báwo láti ṣe hajj nani àbí umra ó ní òde kí máa tú àwọn gbọ́dọ̀ yẹn tó bá di ọjọ́ kejì tí í ṣe ọjọ́ kẹsàn-án tí gbogbo wa mà sí àràfà ọjọ́ kẹjọ ni ọjọ́ tí ó síwájú àràfà ọjọ́ tá à ń pè lọ́jọ́ àràfà tí gbogbo èèyàn náà ó ní ọjọ́ kẹsàn-án tòlẹ́hẹ́jà tọ́ba di ọjọ́ kẹsàn-án tí í ṣe ọjọ́ àràfá yìí tí oòrùn bá ti yọ ṣùgbọ́n lásìkò yìí àwọn bíìrì jẹ́ kóòrùn ọyọ tí wọ́n fi lọ látara látara èrò tó ti pọ̀ léyìí ṣe pé tí wọ́n bá ṣe pé kí àwọn oníṣòro ó ṣeé kí wọ́n má lè láǹfààní ṣùgbọ́n alihamdulilayi nípa ọ̀rọ̀rùn tí ìjọba saudi tó ti ṣe torí pé àwọn ọ̀nà ti pọ̀ sí bẹ́ẹ̀ yẹn ní sùúrù náà tí òun fi ọkọ tó gbéra lọ sí àràfà yọ bá àràfà torí pé àràfà ìṣe ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ta ni ó parí so ìgbà wo ni àràfà bẹ̀rẹ̀ ìgbà wo ni ó parí àpàdà sàlàyé rẹ̀ tí òun bá ti yí àtàrí sunna nabi wa muhammed sallallahu alayhi wa sallam ìyẹn ni pé tóun bá ti yọ kì tọrùn bá yí àtàrí àsìkò ìlànà tí òrùn bá ti yọ alálàjì wọn gbéra láti mìnà wọn máa lọ sí àràfà. ìkan lára àwọn tí ó bá anasi ọba malik tí ó bá lùgbà anasi ọba malik ọjọ́ sàbí pàtàkì tó bí ọ̀rọ̀ àdébíwọ̀ muhammed sọ́kùnrin àdùsálẹ̀m láti gbà gègé ti ń sàlàyé ojú kòkòrò àwọn tí ó tẹ̀lé sàbí àdébíwọ̀ muhammed sọ́kùnrin láti máa ń kẹ́ kọ̀ọ̀kan bóun ni àlẹ́ bí sọ́tọ̀lá àlùsọ́lá ti ṣe. ó béèrè lọ́wọ́ anes nígbà tí wọ́n kú ní mìíràn tí wọ́n dojú kọ àràfà yìí pé báwo lẹ ṣe máa ń ṣe làbẹ́yìká yìí. anes ọmọ mẹ́rin kò wá sọ pé láyé àlẹ́ wa muhammed sọ́tọ̀lá àlùsọ́lá tí a bá dojú kọ àràfà tá à ń lọ síbẹ̀ yóò wà nínú wa ẹjọ́ ma sọ pé làbẹ́yìká la ọmọ làbẹ́yìká làbẹ́yìká la ṣẹ̀ríkà làbẹ́yìká títí dé ìparí rẹ̀ kò sẹ́yìn kájọ́ sọ pé má ṣe wí bẹ́ẹ̀ yóò sì wà nínú wa ẹjọ́ má ṣe allahu akbar allahu akbar allahu akbar kò sẹ́yìn kájọ́ sọ pé kọ́ má gbẹdẹ yẹn pé ká ṣe làbẹ́yìká díẹ̀ ká ṣe allahu akbar díẹ̀ so sunna ni ìyẹn sì jẹ́ pé wáyé pé kìí ṣe alásìkò gẹ́gẹ́ bí ó ṣe kọ́mà lọ́dọ̀ yorùbá ẹ̀rí pé yorùbá fẹ́ràn gbogbo àwọn kẹsì máa mú nǹkan àsìkò wá bí ká máa sọ ní wákàtí ee labbaik alahuma labbaik tí wọn tún máa jó sí yìí ò sí lára sunna anabi wa muhammed sọlọlá àbùsọlá òǹkàlùkù ọmọ sí tiẹ̀ lọ́tọ̀ ni òǹkàlùkù yọ ọmọ sí tiẹ̀ lọ́tọ̀ nígbà tí mi bá ṣe tí bá ṣe tọ́ba rẹ̀ mi díẹ̀ mo lè sinmi so kí n tún bẹ̀rẹ̀ sí ṣe títí ká fi dé ààyè kan tí wọ́n pè ní námírà ṣùgbọ́n kò lè rọrùn mọ́ nísìn màá kẹsàlẹ̀ ayé bóyá anabi sọlọlá àbùsọlá mo ṣe dúró láàyè kọ̀ọ̀kan tó ṣe pé èyí tó lọ́dún alálàáṣí ni pé kò lè rọrùn láti síbẹ̀ nípa yìí pé èrò ti pọ̀ ibi tó ń kálukú sì bá lọ sí tẹ́ǹtì rẹ̀ ó lè má tẹ̀ jẹ́ má ọ̀nà ayẹyẹ. anabi wa muhammed sọlọ́lá àdùsílẹ̀ nígbà tí ó dojúkọ àràfà síwájú kó tó wọnú àràfà ọkọ̀kọ́ dúró láàyè kẹta ń pè ní namira namira yóò sí lára àràfà bọ́yẹn pé wọ́n ti kọ́ mọ́sálásí kan sí ayẹyẹ nísìnyí nígbà tí ó di pé òòrùn yí àtàrí ṣíṣe àsìkò àìlà ìní ànábi sọ́mọ́ lọ́wọ́ àríwọ̀sẹ́lẹ̀ ọwọ́ agbéra ọlọ sí ààyè kẹta ń pè ní ọ̀rọ̀nà ọ̀rọ̀nà yìí ó súnmọ́ àràfà ní ṣùgbọ́n kò sí nínú àràfà ibẹ̀ ni ànábi sọ́mọ́ lọ́wọ́ àríwọ̀sẹ́lẹ̀ ó ti ṣe kútùbà tó bá àwọn èèyàn sọ̀rọ̀ ibẹ̀ náà ló sì ti kí àìlà àti àlàásàrì papọ̀ ó kí àìlà ní méjì yìí ó kí àlásàrì ó kí ní méjì papọ̀ yẹn ní pé bí ṣe ń kí àyè ládàá láì fẹsẹ̀ tún pè wọn ọ̀wọ́ yìí pé mọ́kàsí kọ́mà ànábì sì kí àlásàrì pẹ̀lú ẹ̀ nígbà tó wá kí tánáàyè yìí ìgbà yẹ yẹn ní ọ̀rọ̀nà ìgbà yẹ ló tún wá wọnú àfàdé yẹn yẹn ní pé ìgbà tí ànábì sọ́lọ́lá àdùsílẹ̀ nígbà tó ti gbéra láti mìíràn tí ó dojúkọ àràfà ìgbà tó tó wọ àràfà gángan ní ìgbà tí òòrùn yẹ àtàrí ṣùgbọ́n ibi tó kọ́kọ́ dúró sí tí wọ́n bá ta tẹ́ǹtì sí ó ní àwọn àyè tí ọ̀sọ̀ yẹ. ìdúró láràfà orígun kan ni nínú orígun hajj ìyẹn ní alẹ́ ní sọ́mọ́ làhùn sọ́nà mi sọ pé alẹ́ hajj àràfà hajj gángan ntí jẹ́ bẹ́ẹ̀ àràfà nìyí. kí ló fà á kì àràfà nìkan dídúró ní àràfà nìkan jẹ́ orígun nínú orígun hajj orígun hajj mẹ́rin ni bóòlù àdébí sọ́tọ̀ làdé sọ́nà àṣà ìdè tọ́ba fẹ́ máa ti jẹ́ gbogbo ti jẹ́sẹ̀ hajj àràfà ni torí pé àwọn yòókù èèyàn sì lè bá pé èèyàn lè padà sí irú ẹni tí ọ̀la nìyẹn ní sìn nígbà tí ọba wọ mi kọ́ọ̀tù lágbèjúwe so láti má nìyẹn wà lójú yẹnu kéke bọ́ fún yàn àwọn orígun yòókù kì í bọ́ fún yàn ṣùgbọ́n àràfà òun lè bọ́ torí pé sẹ́yìn ọba ti láǹfààní láti wà láràfà látìgbà tí òòrùn ti yẹ àtàrí àkókò rẹ̀ nìyẹn àsìkò àyílà síwájú kí alifájàre ó tó láàjọ kejì irú ẹni bí ó sì hajj yọ ọ̀dà sí omura lásán ni yẹni pé kò sí hajj tẹ̀ kọ̀ bá hajj ọdún yẹn tó kò sí lé nípa bá má ọgbàgbé láti ṣe tọ́wọ́n mo gbàgbé láti ṣe sàfà àti mẹ́rùwà ìbá jẹ́ ọdún mẹ́wàá ló tó láǹfààní ẹ̀ ó sì láǹfààní àti padà sí mẹ́ka láti lọ sí ọ̀wọ́ ipá tí o lè ti complete ṣùgbọ́n yóò lọ sí ṣùgbọ́n sábà fọlá ti bọ́ khalas ìyẹn lọ́fà tí anábì wa muhammed sọ́kọ̀ rẹ̀ lọ sínú àmìsọ̀ pé alhaju arafa pé ìṣe hajj gangan oníkéèyàn wà ní arafa tí èèyàn bá ti wà lárafa lásìkò yẹn kódà kọ́mọ láǹfààní lọ́sàn-án tọ́sà wà ń bẹ̀ lóru so ó ti ní hajj rẹ̀ ibi ni àràfá yìí ni adádájí ọ wà títí tó fi já sí pé òòrùn ọwọ yẹn ni pé mọ́gírìbì ó tó ṣùgbọ́n wò ní kí mọ́gírìbì ní àràfá tọ́já sí pé ibo ni wọ́n ti ké àti àwọn asẹ́mi ìtọ́já sí pé wọ́n sì á padà sọ ṣùgbọ́n ibi àràfá la fẹ́ dúró sí àràfá yìí àwọn onímọ̀jẹ́ pé wáyé pé anábìwọ̀ muhammed sọ́kọ̀lá àlùsẹ́lẹ̀ ó tètè kí wọn àyọ̀lá àti àlàásàrì papọ̀ káwọn èèyàn fi lè láǹfààní sí oore tọ́pọ̀ tó wà nínú ọjọ́ àràfà àti kéèyàn láǹfààní láti wà nínú àràfà yẹni pé àsìkò yóò lè pọ̀ dáadáa akálàsè àwọn míì níbi àìmọ̀ nǹkan ti ń se nígbà tó bá dé àràfà tó ti bí òun ṣe sábà máa ń mú tó ń gbà mí òkè jabadu rahman yóò máa wá kí tóun ó ti wá san tí ó ti rẹ̀ tí ò ní rí sàdúrà gan tó ṣe pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam òótọ́ ló ṣe pé ibi tó súnmọ́ jabadu rahman ló dúró sí ṣùgbọ́n ó jẹ́ kó yẹ wá nínú ọ̀rọ̀ rẹ̀ yìí pé wàkàtò àhùnà wàkúlò mọ́kìfì wàkúlò àràfà mọ́kìfì ẹ̀rí mi tí mo dúró síbí ni kì so ẹ̀rí mi tí mo dúró síbi ṣùgbọ́n gbogbo ààyè èyí tó wà nínú àràfá yìí ìní alálàájì láǹfààní láti dúró tí hajj rẹ̀ sí complete ìyẹn kọ́ni ẹsẹ̀ pé ìjọba saudi nísìnyí ó ti ṣe àwọn signboard tí yóò fi mọ̀ yín pé òun ti wọnú àràfá òun ti jáde kó bẹ̀ ní tó clear tí ò ní pamọ́ fún ẹnìkọ̀ọ̀kan pé ibi tí mo wà yìí o inú àràfá ni tí wọ́n bá ti lè kó mi ó ti kó ní inú àràfá nìyẹn so àwọn bùkátà sí láti máa káàkiri ibi tí a wà lábẹ́ tẹ́ǹtì wáyé òun náà ni a ti ṣe àràfà wa tá a sì máa bẹ lẹ́hùn lọ́pọ̀ torí pé ọjọ́ àràfà ọjọ́ kan ni tó ṣe pé èèyàn gbọ́dọ̀ fi ṣeré pàtàkì jùlọ ẹni tọ́nà ń bá kádàrá yìí pé kọ́ láǹfààní láti lè dúró lọ́jọ́ yẹn ọjọ́ yẹn ni ọlọ́run bá sọ pé òun ti complete islam fún wa torí pé hajj ẹyọkan ni alẹ́ bí sọ́lọ́lá àbẹ̀sẹ́lẹ̀m sí láyé kò sì ṣe mímà ọkùnrin kan nínú àwọn yahood ọlọ́ba àwọn tí wọ́n sọ pé àwọn ń tẹ̀lé anabi musa ṣùgbọ́n tí wọ́n tẹ̀lé ọlọ́ba anabi wa muhammed sọ́lọ́lá àbẹ̀sẹ́lẹ̀m wípé sọ́rí ọlọ́ba ọmọrọ̀ ọmọ àtọ́ ìyẹn ní khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn anabi wa muhammed sọ́lọ́lá àbẹ̀sẹ́lẹ̀m pé háyà kan wà nínú kúrán yìí fásitì kan wà nínú kúrán yìí tẹ̀ máa ń kà tó ṣe pé tó bá ṣe pé àwa tá a jẹ́ ìyàwó dí ni ọlọ́run bá sọ àyà yẹ kalẹ̀ fún ibi tí náà ó dùn dé ọjọ́ tí ó sọ kalẹ̀ ń ọjọ́ ọdún ni ó jẹ. ọmọ ọ̀rọ̀ máa sọ fún mi pé àyà wo ni orí bá ó ní pé àlìyéwò máa àtúmọ̀tò lákùn dì iná tó wọ àtúmọ̀tò àlẹ́kùn nẹ̀hìmẹ́tì wọ̀rọ̀ dì í tó lákùn mọ̀ ìsìlámù dì tó sọ pé àmọ̀jọ́ tó sọ̀kalẹ̀ a sì máa ètò ti sọ̀kalẹ̀ torí pé ó sọ̀kalẹ̀ fún alẹ́bí wa muhammed sọ́kọ̀ọ́kọ́ wa ni nígbà tí ó wà ní àràfà ní ọjọ́ jimá. kí ni àyà yìí lori lórí ni pé gbogbo nke wá kó sí nínú ẹ̀sìn yín ti ti ṣàlàyé ti pè fún yín ìyẹn ni pé ẹ wá kó sí jókòó èyíkéyìí ẹ̀sìn lọ́kàn lè gbé kalẹ̀ bó ṣe wọ̀ ṣùgbọ́n ẹ̀sìn islam ọ̀nà ọba ti pè é ìwọ́n tó bá tún fi kankan bí nǹkan tọ́sẹ́gà eléyìí náà kọ́ yẹ kó lè ba ẹ̀sìn jẹ́ so àtọ̀dù ìròrí ọ̀dọ̀ ara ti ẹnu ìtọ́ ń sọ ní pé ọlọ́ọ̀bọ̀ gbé ẹ̀sìn rẹ̀ tí ọlọ́ọ̀bọ̀ sọ pé òun ti complete ẹ̀sìn gbogbo nǹkan wá bùkátà sí nínú ẹ̀sìn tẹ́ fi sórí ilé ayé àti tẹ́ ọjọ́ ògbélé àlùkìyàmà so òun ti complete ẹ̀ ẹ má fi nǹkan bí nǹkan ẹ̀sìn tí anabi wa muhammed sọ́tọ̀ alhamdu sallam wa aliyahu ma akumantu lakum dinaku wa atumantu aleikum nahmati ìdẹ́ra mi mo sì ti pè yín fún mo ti pè fún ẹ̀yin àlùmọ́ anabi wa muhammed sọ́tọ̀ alhamdu sallam wa rọ̀díyé tó lakum alẹ́ islam dina èyí ni mo sì yọ ọdún lẹ́sìn yẹn bí ẹ̀sìn islam yìí òní mo yọ ọdún sí lẹ́sìn ẹ̀sìn míì téèyàn bá mú wa yàtọ̀ sẹ́sìn islam. rèébè ni tó ṣe é pé tọ́ba di ọjọ́ gbé dàrú kìyàmà nínú àwọn àyà mi tábàdà máa ń ṣàlàyé so iní ẹnu òfò ẹni yọwà kí ọlọ́mà kí ń sàgbọ́ níbẹ̀ ọjọ́ yìí ni àyà yìí sọ̀kalẹ̀ fún anábìwọ̀ muhammed sọ́kọ̀ àrùsẹ́lẹ̀ nígbà tí ó wà ní òkè àràfà ọjọ́ àràfà ọjọ́ kan ni tó ṣe é pé tí ọlọ́mà máa ń fi èèyàn kúrò nípa pé ìwọ ò sọ pé lágbájá ìwé sọmaná lágbájá tí yóò tún kún ẹ iná lọ́rùn àwọn èèyàn jù ọjọ́ anabi sọlọ wà wà nínú hadi etí ọjọ́ ọlọ́run iná kó lọ́rùn àwọn ẹrú rẹ̀ jùlọ kò sí ọjọ́ tó tó ọjọ́ léètò sí kí ọlọ́run yóò súnmọ́ ayé. yóò wá máa ṣèyànrà ìyẹn ní pé yóò máa sọ fáwọn mọ̀lẹ́kà yìí pé ẹ̀rí àwọn ẹrú mi báyìí tí wọ́n kó jọ léyìí tó ṣe pé ètò ṣe láyìnláyìn lọ́la ṣe ètò ṣe subahana láyìn ṣe yóò máa fi àwọn tó wà ní àràfà yóò máa fi ṣe ìyànrà fáwọn mọ̀lẹ́kà pé kí ni wọ́n fẹ́ ní ètò sì ti máa kí ni wọ́n fẹ́ kí láti ń fẹ́ ju àforíjì kí ọlọ́run gbàdúrà wa láyé àtọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà kí ni wọ́n ń fà ìtumọ̀ yìí pé kí ni wọ́n fẹ́ fẹ́ òde sí fún wa. so ọjọ́ kan ni tó ṣe pé ẹ̀ńtọ́nà bàbá kádàrá pàtàkì jùlọ ẹ̀ńtọ́nà bàbá kádàrá yìí pé kọ́ wà ní àràfà téèyàn fi ṣeré rárá tó ṣe pé èèyàn ó dùn nímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àdúrà pàtàkì jùlọ nígbà tó bá ti wádìí pé ìrọ̀lẹ́ ń tán lọ torí pé alẹ́bí wa muhammed sọ́kọ̀lá àlùsẹ́lẹ̀ láti ìgbà tó ti kírun tán orí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ lẹ́yìn tó gbé ọwọ́ kíbla tí ń ṣe àdúrà lọ́pọ̀ ànábì sọ́kọ̀ àlọ́ sẹ́lẹ̀ nìyẹn kájọ́ wa sọ pé àwa tá a so èèyàn ń ṣe àdúrà lọ́pọ̀ lọ́jọ́ yìí àdúrà ìtọ́jẹmọ́tayé ni àti tọ́jẹmọ́tì ọjọ́ gbèdé àlùkìyàmà ànábì sọ́kọ̀ àlọ́ sẹ́lẹ̀ ó tún jẹ́ ká máa ọjọ́ yìí bó ṣe pàtàkì tó ó ní ọjọ́ tó ṣe yí pé ó lóore jù téèyàn máa ń ṣe àdúrà ó lọ́jọ́ àràfà kí wọ́n ní tó lóore jù nínú nǹkan tí òun sọ tí àwọn ànẹ́bì tó sì síwájú òun torí pé ànẹ́bì sọ́tọ̀ làjò sẹ́lẹ̀ kọ́lẹ̀ tó kọ́kọ́ sí hajj gbogbo àwọn ànẹ́bì ọlọ́ọ̀bá tó ti síwájú rẹ̀ ni wọ́n sí hajj àwọn ànẹ́bì tó ti síwájú òun tí a máa wí láàyè yìí ní inú àràfẹ́ yìí ìlàhà ìlọ́lọ́wọ́ àdàkùlà ṣàríkàlà lábùn mọ́lùkọ́lá wọlé hajj wà níjọ́ àràfá nìyẹn wọ́n bẹ̀rẹ̀ lọ́rọ̀ sofia inú àròyẹ rẹ̀ gbé ah, èyí tó wí yìí kìí ṣe kẹ́yìn à ń tọrọ nǹkan ìyẹn yin ọlọ́run bá nù ó ní láti máa sàrẹ̀ fún pé ìwọ ọmọ yìí pé ànábi sọ̀tọ̀ làwọn sọ̀rọ̀ sọ pé ẹ̀ tó bá ṣe pé àkókò rẹ̀ ó fi yin ọlọ́run bá ní ọwọ́ àti ẹ̀ mo gbàgbé kó tiẹ̀ tọrọ nǹkan ọlọ́run ó fún ní nǹkan tó ṣe pé kò lérò gan yẹn ni pé ọlọ́run bá ti máa kíni tó kò káàtà sí ju nǹkan lọ ètò jẹ́ kọ́gbàgbé bùkátà rẹ̀ ní ìmọ̀ ẹyẹ ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá wa fún ju ẹni ń tọrọ ga lọ so ìmọ̀ ẹyẹ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá fẹ́ràn rẹ̀ púpọ̀ ó sì máa ń jẹ́ okùnfà téèyàn fi máa tí ọlọ́ọ̀bá fi máa ń tètè gbàgbó èèyàn yẹn náà ló sì fà á lọ́jọ́ àràfá yìí yàtọ̀ sáwọn tó wà ní àràfá ẹni tó wà nílé tí wọn ò ṣe hajj tí ò ṣe àràfá ó fi dáa jù nínú sunna nabi wa muhammed sọ́nà àlùsẹ́lẹ̀ mi kéèyàn gbàwẹ̀ lọ́jọ́ yìí torí bí alẹ́ ní sọ́kọ̀dà lọ́sọ̀nà sọ pé àwọn ọjọ́ àràfà yóò pa ẹ̀sẹ̀ ọdún kan tó ti lọ àtẹ̀sẹ̀ ọdún kan èyí ti ń bọ̀ ni kí ọlọ́run bá kí ọdẹ mi ẹnì kọ̀ọ̀kan wá sí àwọn tí ọlọ́run bá kádàrà yìí pé aláǹfààní láti dúró ní àràfà lọ́dún yìí kí ọlọ́run bá kí o sí ní rọrùn ó sì balẹ̀ sí fún wa àwọn tí ọlọ́run bó bá ti kádàrà fún ọlọ́run bá kọ́ kádàrà fún ẹnì kọ̀ọ̀kan wá náà wọ́n má sí lè wọ ẹnì kọ̀ọ̀kan wá ọlọ́run aláìlànà ọlọ́run aláhùn máa ń وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا خطيئاتنا وجهلنا وإسرافنا في أمرنا وما أنت أعلم به منا اللهم اغفر لنا جدنا وهزلنا وخطأنا وعمدنا وكل ذلك عندنا قوم إلى صلاتكم يرحمكم